هذا المقام وفي مثل هذا اليوم قصة نبي الله إبراهيم أبو الأنبياء عليه السلام مع ابنه نبي الله إسماعيل عليهما السلام فإن حياة إبراهيم مليئة بالتربية وهي مدرسة حياته كلها مدرسة فقد ضحى ابنه الوحيد الفداء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 النبي وأمته أن يتبعوا ملة إبراهيم حنيفا إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يكن من المشركين ومما ينبغي أن نتذكر دائما في كل ليل ونهار وفي كل لحظة وساعة وفي كل وقت ومدة إخلاص العبادة لله سبحانه وتعالى فإبراهيم كلما نتذكره كلما نتذكر معه ما بذل من حياته من عبادة حنيفية حتى عرف بالحنيف كان إبراهيم أمة قانتا لله حنيفا فينبغي للمسلمين أن يحذروا من الشرك والكفر وما يهلكهم في الآخرة فالمسلمون ينبغي لنا أن نعرف أن من أعظم نعم الله التي ينعم على العباد أن يكونوا مسلمين تذكروا يا إخوة وتأملوا لو ولدنا للآباء المشركين ولربما لكنا عبدة الأوثان ولو ولدنا لآباء اليهود والنصارى لكنوا عبدة مشركين ومن فضل الله علينا أن جعلنا مسلمين هذا الدين أدركنا آباءنا عليه ثم تربينا عليه وإن كان هذا لا يكفي لأن هناك الفرقان بين الإسلام بالولادة والإسلام بالاختيار ولذلك ينبغي للمسلم أن يزداد علما في دينه وهديه لكن مع ذلك مما يجب على كل مسلم في مثل هذه المقامات هو شكر الله سبحانه وتعالى أن اختار لنا هذا اليوم عيدا وفرحة وبهجة وسرورا في القلوب قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون ولا نزال يكون ألا تكون ألسنتنا رطبا بذكر الله ولولا هداية ربنا سبحانه وتعالى لنا ما اهتدينا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد عباد الله في مثل هذا اليوم ترى شعارا كبيرا في بيوت المسلمين وفي بلادهم وفي بقائهم وفي أرجاء الآلم يعيش فيها المسلمون حيث يكبرون ويهللون ولكن ينبغي أن نتجنب العادات القبيحة التي بدأت تترفرف في بعض مجتمعنا اليوم ترى بعض الناس إذا رجعوا إلى آبائهم ورجعوا إلى أصول بيوتهم فهم يمارسون بعض الأعداد القبيحة المستقبهة المستهجنة منها ما يتعلق بالشرك والكفر ومنها ما هي الذنوب والخطايا محضة ومنها ما هي ما مخلة للمروءة فينبغي فالعيد دين دين والفرح هذا دين فشرع الله لنا في هذا الدين أن نفرح بقدر ما شرعه الله سبحانه وتعالى ونتوسع لأنفسنا وأهلنا ولا ننسى أننا في كل وقت وحين نحن في عبادة ربنا سبحانه وتعالى يقول الله جل وعز في أمره للنبي قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد بارك الله لنا في أيامنا هذا ونسأل الله جل وعز أن يعيد علينا أعواما عديدة على الخير والبركات وأن يجعل هذا العيد مصحوبا بأعمال قبلت وذنوب محيت ودرجات رفعت يا رب العالمين الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى والصلاة والسلام على خير الأنام نبينا محمد صلى الله عليه وآله وصحبه أجمعين أن يرسل الوا أجوني أجو أجو أجون àmọ́ pé ní ọjọ́ ọdún ńlá torí pé olúwa ló pè bẹ́ẹ̀ ó ní yawmul hajji al-akbar ọjọ́ ọdún ńláńlá ọjọ́ ajé tó tóbi kí ló fà á torí pọ́jọ́ òní àwọn ọmọ ìyá wa náà ń bẹ ní hajj àwọn ọmọ ìyá wa mùsùlùmí apá kan nínú wọn wọ́n bẹ ní hajj wọ́n bízì pẹ̀lú iṣẹ́ tó lóore jùlọ níwájú ọlọ́run lásìkò yìí òun náà ni àwọn tẹ́tàn ń ṣe lọ́wọ́ lásìkò míì àwọn tẹ́kàn wọ́n lè gbá kojúra wọn lọ tí olúwa ó sì ta àwọn kan lẹ́sà pé ìwọ ọlọ́kàn abẹ́olúwa kọjọ́ kan ẹnìkọ̀ọ̀kan wa náà lásìkò tí ó dáa àmọ́ ìyá wa yẹn ọjọ́ òní òun náà ni ọjọ́ tó ṣe pé àwọn ẹ̀ṣà iṣẹ́ hajj ẹ̀ṣà iṣẹ́ hajj ó pọ̀ nínú ẹ̀ àwọn papọ̀ níbi àwọn abala abala wípé àwọn náà di ọlọ́run ọba tóbi látara pa afuwan tí wọ́n fi dé Muzdalifa láti Muzdalifa tí wọ́n sùn láàárọ̀ yìí wọ́n lọ jókòó báyìí níṣẹ́ máa gbọ́ náà ní Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahi alhamd àbíká àwọn ọmọ gbólóhùn labbaika Allahumma labbaik labbaika la sharika laka labbaik inna alhamda wa ni'mata laka wal mulk la sharika lak gbólóhùn yìí bọ́n ṣe ń wí ìtumọ̀ bí tọ́ já sí ibẹ̀ náà ni gbólóhùn táwa náà wí já sí ìlàhù kẹlmẹtìlá kẹlmẹtò ṣahada alẹ́rùwọ̀tẹ̀lẹ̀ wọ́kọ̀ gbólóhùn tó tóbi jù yìí tó ṣe pé tán bá ìwà pẹ̀lú tó bá ìwà pẹ̀lú ọ̀pẹ̀ni rí ni téèyàn gbọ́dọ̀ ṣe èméjì ó ṣẹlá Muhammad alayhi salatu wa èèyàn ti sọ pé eléyìí ọmọ àlìjáná ni mankana akhiru kalamihi la ilaha illallah gbólóhùn kalimatu shahada yìí ó wá ní àwọn àwọn síag àwọn ọ̀nà tó ara rẹ̀ ní kéèyàn máa wí gbólóhùn tẹ́lbíyà pé ìwọ nìkan ni mo jẹ́ mo wá ṣiṣẹ́ yìí fún níta àwọn ìyá wa ń wíre wọ́n ọba tóbi ibẹ̀ wọ́n jókòó lónìí nínú iṣẹ́ òní wọ́n parí àwọn mi lè gẹrun àmọ́ gọ́ọ̀rọ̀ wọn àwọn parí wọ́n pẹ́ran wọ́n tún lọ ṣe bọ̀wá ẹ̀fọ́ bá rọrùn fún ẹ̀wù àwa náà olùwà wa ni oore oore kọ̀ọ̀mọ́ lórí wọn gbogbo mùsùlùmí àgbáyé náà ẹ̀yin náà gbogbo kó tó bá kàn kálukú òun ò ṣe hajj tiẹ̀ àmọ́ ṣe orí ọjọ́ òní kò fó mùsùlùmí kan ru àfẹni tó bá tó bá bóyá sábàbí kan àbí kejì kí ni iṣẹ́ rẹ̀ ti lónìí nínú gbogbo ayé a gbọ́dọ̀ mọ̀ pé gbogbo ọjọ́ ayé kò sí ọjọ́ tíyẹn lè rí tó ní má béèrè lọ́wọ́ mùsùlùmí pé ọjọ́ wo ló tóbi jù ní gbogbo ọjọ́ ayé ọjọ́ òní ni gbogbo ọjọ́ ayé alalikula òjíṣẹ́ ńlá Muhammad ó ní ọjọ́ tó tóbi jù níwájú ọlọ́run òun ni yawmun nahar ó ní thumma yawmul qarn lẹ́yìn náà ló tún kan àwọn ọjọ́ tó tẹ̀lé òun náà ni ọjọ́ táwọn alálàájì tí wọ́n wà ní Mínà wọ́n dúró bẹ́ẹ̀ yẹkẹrúnà fi wọn gbọ́dọ̀ sátẹlẹ tẹlẹ fún àwọn lọ sùn bò mí mìnàrà ni wọn sùn ìyẹn mọjúmọ òní dọ̀la mọjúmọ ọ̀la dọ̀tún la wọn ní ma ta àjà ẹbí wọn fẹ́ kánjú kó ní ó kó lọtún la kóòrùn tó wọlé wọn lórí ẹni tí ó kánjú kó òun tún pé jọmí yóò tún pé àwọn ọjọ́ yìí náà kèsì ọjọ́ kékeré nígbèsè ayé mùsùlùmí àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ló fi jẹ́ pé èèyàn lè gbàwẹ̀ nú ẹ̀ látọ̀lá lọ nísìn èèyàn gbọ́dọ̀ gbàwẹ̀ bí èèyàn bá lóun gbà làmísì òun gba júmọ̀ rárá àbọ̀ ń gba mánde irú alámísì tọ́lá èèwọ̀ ní kéèyàn gbàwẹ̀ ọjọ́ òní ànábì ní yawmul ayyamu tashrik yawmul akli wash-shurb wa dhikrillah àwọn ọjọ́ yìí ọjọ́ tá a dárúkọ ọlọ́run tá a ti yẹ orúkọ ọlọ́run tá a sì jẹ tá a sì mú ni ọlá ọ̀túnla tí ó fi dijọ́ yọ̀mù tap ọjọ́ jíjẹ ọjọ́ mímu ni ọjọ́ náà ká máa wá gbàgbé ká máa yí orúkọ ọlọ́run òun náà ní gbólóhùn tá a wí allahu akbar allahu akbar allahu akbar la ilaha allahu akbar allahu akbar walilayi alhamd ẹ̀yọ́ mọ̀ yá wa bóòlù láti fẹ́ appreciate orí ọlọ́run lihada di bóòlù mùsùlùmí fẹ́ mọ̀ pé sẹ́mi ah, ah, náà ní abáàánú ọlọ́run tẹ́ mọ̀ pé tán bá bí wa nídìí ilé kèfèrí nítorí wọn mọ̀ pé lẹ́sìn náà nìyẹn wọ́n bá bí ẹlòmíì nídìí ilé Yẹhudi Nasara òun náà yóò máa ṣe wàhálà lé lórí sẹ́ta wa ní látọ̀dọ̀ ọlọ́run àwọn arántí pé àfọwọ́lọ̀ pé bí ìsìn lọ́lẹ́ ayé yìí mùsùlùmí ni ó ṣe ní halwa min ikhtiyarina wallahi la àdéhùn tó lọ́wọ́ wájú yí wa ni pé bẹ́ẹ̀ bá délé ayé kílẹ̀ máa ṣe kọlu ṣẹ̀hídínà akàjẹ́rì ni ajẹ́rì jọ́nà níjọ́tọ́lọ́ ọba tó tó tó fi ọwọ́ wọ́ ànábì ádámà lẹ́yìn gbogbo ẹ̀mí tó jáde lára rẹ̀ ó sì fi wọn pẹ́sẹ́ bá dáyé sílẹ̀ mà sí gbogbo ẹ̀dá ọmọ ànábì ádámà min awwalihim ila akhiri ṣùgbọ́n bàtà dáyé tán àmọ́mọ́ àwọn òbí kan la jáde lára wọn ẹ̀sìn kálukú bí sìn ẹlòmíì yàtẹ́zu bí hàdà dín mìnà ya yà báyìí ẹlòmí ò fi yóò bínú rẹ̀ ó dùn pé ẹ̀sìn bàbá mi èmi ò ní fi ilẹ̀ o láti máa ń pàkíyèsí gbogbo ẹni tí ń bá ń ṣe fáàrí pẹ̀lú bàbá níbàámu pẹ̀lú ẹ̀sìn kọ́gbà pé fáàrí yẹn ò tó ìsìláàmù gángan òun ní fáàrí lórí àwọn bàbá lórí àwọn ìyá lórí àwọn ilé akàndúpẹ́ fọlọ́n lọ́tọ̀ pé sọ́n bí wa nídìílé kèfèrí allahumma lakal hamd ala ni'matil islam níta lómi ó pè lẹ́sìn náà nù orí kan lílé orí kan ni pé gbogbo orú ọjọ́ òní àpéjọ láti wá fìdùnnú hàn àpéjọ láti wá sẹ́sìn olúwa àpéjọ láti jáde láti máa gbé ọlọ́run ọba tóbi ká má wá pe ọjọ́ ní ọjọ́ dùnú nínú islam ká má ṣe ká má ṣìwàwù ká ká sì ṣọ́ra ọ̀pọ̀lọpọ̀ dílé lónìí àwọn èèyàn máa ń wá nílùú gbogbo ayé bí ṣe tẹ̀lé náà nù pápá jùlọ nílẹ̀ tó wá bí sẹ̀bárẹ́ lòmíì ìrìn alájò ni ẹni tí ń gbé jò bóyá ló dìde ẹ ọlọ́run bá pín in máa jò ẹ̀rí tí wọ́n mọ̀ sọ pé à ń lọlé ọdún à ń lọlé iléyà ẹlòmíì gè wálé àfihàn àwọn àsìkò yìí àmọ́ ò bó ṣe lóore tó yìí tí yẹn ń pàdé ẹbí tí ń pàdé ara tí ń dunnú àbọ̀dọ̀ ṣọ́ra kò níbi àwọn àṣà burúkú tó lè bí ọlọ́run ọba nú ní àwọn ọjọ́ rẹ̀ yìí ọjọ́ dunnú yìí ọjọ́ ẹ̀sìn ńláńlá yìí tí ilé mi máa ń ṣe táwùjọ mi máa ń ṣe lásìkò inú ọdún ẹ̀ra wọn míì bóyá tí yẹn bá ń lọ wọ́n lè máa dáyàn lọ́nà ẹ̀sánwó kọ́dọ̀ omi ò ní kí eid omi ò ní lọ eid sẹ́sìn lélẹ́yìí àbá burú ẹlòmíì ìgùnkúgùn ẹlòmíì ìwọ̀kuwọ̀ ẹlòmíì ìrìnkúrìn nírú ọjọ́ òní ẹlòmíì ẹ̀tẹ̀ òun ní fi ń sọdún mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra o wípé ọdún yìí ẹ̀sìn ní olúwa ní eré òjíṣẹ́ ńlá Muhammad yóò yé gbogbo àlùmọ́ wípé ní kéèyàn máa dunnú lé lórí òun náà ní fadlullah ọlá ọlọ́run ọba wa rahmati àtikẹ́ ọlá ọlọ́run bọ̀ alótó irú eléyìí àánú ọlọ́run bá olótórí eléyìí nínú àwọn àkíyèsí tá a fẹ́ pé òun náà ni àtàáhí bẹ́ẹ̀nẹ̀lì mùsùlùmí ká gbìyànjú ìjọmọ̀ ẹ̀yà ẹ̀sìn àgbọ̀dọ̀ ṣọ́ra ìjọmọ̀ ẹ̀yà ẹ̀sìn ọ̀gbọ̀dọ̀ bàjẹ́ àgbọ̀dọ̀ mánéjì ìjọmọ̀ ẹ̀yà ẹ̀sìn torí pé irú ìfẹ́tì ìfọ́ àwùjọ ni ìbàlẹ́jẹ́ ìbọ̀nàjẹ́ ìbà ẹbí jẹ́ pàápàá jùlọ irú àwọn àsìkò báyìí ká ká tún wa ṣe ká tún ta wa ṣe kọba allah subhanahu wa ta'ala kó má sàgbà ìjọsìn wa lọ́wọ́ wa èyí tí à ń ṣe lọ́jọ́ òní ìdùnnú ni o ká sì máa rántí pé ìdùnnú ẹ̀sìn ni èyí tẹ̀sìn ṣe lófin torí pé èèyàn dunnú ẹ̀sìn ni èèyàn ń banújẹ́ ni èèyàn ń dúpẹ́ ni èèyàn múre ẹ̀sìn ni gbogbo gbèsè ayé mùsùlùmí ọlọ́run bá sọ fún ṣẹ́lá Muhammad pé jí ó yí wọn pé inna salati irun wákàtí márùn-ún rẹ̀ wa nusuki gbogbo tó bá dúlẹ̀ ran wa mahyaya wa mamati kọ́dà jí ó yé wọn wípé gbogbo ti complete ìgbésí ayé rẹ̀ kọ́dà tó fi lọ bọ́ lọ́hùn lillahi rabbil alamin kò gbọ́dọ̀ kó ní àárín pé èèyàn ń ṣe gbogbo ẹ̀kọ́ lọ́hùn abẹ́olúwa kọ́mọ́sàjà sọ̀dún ayọ̀ ọlọ́run bá kó báraka ilé ẹ̀rìn kọ̀ọ̀kan wa aidukum mubarak allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahil hamd اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين Thank you. أكبر الله